فلن نزيدكم إلا عذابا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المرسل akọ́lá ọ̀sán ọlọ́run ọba tí ó fi ìwọ́n wa láti àná tó fi di ìrọ̀lẹ́ ti òní. wòye àná rèé bí à ń tàkà pínpẹ̀ tí a fara wa sí abẹ́ ìṣọ́ àtàwọn ọlọ́run ọlọ́run ọdẹ kápẹ́ láǹfààní láti tún pàdé nírọ̀lẹ́ tòní. bílẹ̀ tòní bọ́bá ti ṣó rọ̀mọ̀dán yóò tún di sí mẹ́fà àti bí díẹ̀ díẹ̀ díẹ̀ bí rọ̀mọdá nǹkan ọdún yìí náà bí ó ṣe lọ. ìbéèrè wa ti péré iṣẹ́ olóore mélòó la ti gbé ṣe nínú rẹ̀. bí rọ̀mọdá nì ṣe tún wọlé ọ̀pọ̀lọpọ̀ mọ̀tún jábọ́ níbi ìwà ìṣẹ́ ẹni tí ń sọ̀rọ̀ ìwọ̀ntúnbà ẹni tí ń parọ́ ń kọlọ́ọ̀mùra níbi ọjà kọ̀mọ̀tì ìwà ọ̀rọ̀ ìwọ́lẹ̀ elépè kọ̀mọ́tì ìjáwọ́ níbi èkó sífẹ́ kùránì lórí olùdìníwá àti ẹ̀sìn ìwà wa nàfìlà wọn ọ̀ọ́kùn ìyàwó ẹ̀dàkùn wọn bá wọn tí ó kùn ó kùn lẹ̀ yìí ọmọ tó àsọlá ìṣá ní àjàbẹ ẹ̀dàkùn tó ti wá ní ìjọ ọlọ́pàá wọn ní ẹ̀sìn ìwà ìta ńlá fọwọ́ ìta bá láyé ìlà àtìgbà ìwájú ọlọ́run àná ní ó pèsè òbí òní ní ó pèsè ọ̀la ìní pípa lùkì àwọn ọjọ́ àlùkì àwọn bí ó ṣe rí ayé yìí láti ṣe bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀la àbúrà ó lè fi ọjọ́ àlùkì àwọn ibi ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ kọ̀ọ̀kan wà bọ́ọ̀lá ìpínlẹ̀ yìí ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run nínú sóràtún abáyé ọlọ́ọ̀bá wa ètò ọ̀la ó ń sọ nípa ara ọjọ́ ìgbéjà ìkíámù àti ìbọ̀lá ni ó wá fẹ́ ṣe àlàyé fún wa nípa àwọn tí ẹ wọ̀ ná bá a ṣe mọ̀ pé oríṣi lébìjì lọ́lọ́wọ́ bá tọ́jú lẹ́dẹ̀dá lálùjáàmù ilé aláìgbọràn inú ná ilé kẹfẹ́rí ilé ọ̀ṣẹ̀gbọ́ ilé onímẹ́ta lọ́kan ilé ológun ilé abọ̀rìṣà inú náà ni àlùjáde onídẹ̀ra onílékejì fáwọn tí wọ́n bá pààyàn ọlọ́run tẹ́sí wọn dáa tí wọ́n lè ṣe àròfin yàtọ̀ dára níwà. ọlọ́run wá fẹ́ kọ́kọ́ sọ náà nípa ajá ànáná kálíbà sọ́ra fún un yóò tún wá sọ nípa àlùjáde kálíbà àwọn tó ṣe pé àmọ́ra ṣe sọ lórí tí ó yàn wọ́n àlùjáde onídẹ̀ra ọlọ́run ní ìnàjà ànáná káàdì sọ́ọ́dá dájúdájú inú nàìjà àná yàtọ̀ ó ti wà ní kíkẹ́lẹ̀ àwọn yorùbá sọ pé ó lùbọ̀ èyí pé nàìjà àná náà ọlọ́run ti pálí sílẹ̀ ọlọ́run ti fi ama rẹ̀ lẹ̀ fún ta ni ìtọ̀ bíi àdá tí mo máa tó ṣe pé wọ́n ta àdá wọ́n dẹ́sẹ̀ kọjá àkóso yẹn yọ́ọ̀mọ̀ jẹ́ nà á ibùsùn rẹ̀ ti fún mi làbìtì nàfìyà ọba ọdún tó bù gbọ́ọ́rọ́ tí ò lópin òníwó lò nínú àwọn kan wọ̀ ní wọ́n jáde àwọn kan wọ̀ ní wọn ò ní kú ọ̀bẹ̀lẹ̀ láyé àwọn tí ó wọ̀ ní tí ó jáde ẹni mùsùlùmí mùmìnì tó nígbà tó sọ̀rọ̀ ṣùgbọ́n látàrí àwọn ẹ̀sùn ńláńlá kan tó dá tí ò tún bá tọ́lọ́wọ̀n kò forí rẹ̀ sí ó ṣe ti kọ́ wọlé lẹ́yìn tó bá wọlé náà yóò padà jáde yóò wà lẹ́yìn ṣùgbọ́n ní tó bá kú lórí pé ń ṣe ọmọ ọlọ́run lórí gbọ́mọ́rò gbọ́mọ́lọ́run níbi ìjọsìn ìwé ẹni báwọn kò ní í jáde kaka nínú náà yóò ṣe gbére nínú nàìjíríà nínú ọlọ́run sọ pé lábẹ́ kí nàìjíríà ọba ọ̀pọ̀lọpọ̀ ọdún gbọ́ọ́rọ́ tí ò lópin omi kẹ̀kẹ́ bí ó lò nínú nàìjíríà nínú. ní bá wá wà ń bẹ́ẹ̀ láyé ọ̀dọ̀kọ́ lè fi àbáwọ̀dá wọ́n là ṣàrọ̀ ọba nǹkan tó tutù kan tó lè lanu kó ní ìgbóná omi wọn ò ní kọ́ wọn ìrìn wọ́n là ṣàrọ̀ ọba nǹkan mímu tó lè lanu kó ní òǹgbẹ òǹgbẹ inú wa pọ̀ wọn ò ní rí ìrìnàjò àná. bí wọ́n bá wá rí nǹkan mu ìlà nínú ọ̀rọ̀ sáà ọ àfomi tó ṣe pé ó ti gbóná tayọ bó ṣe yẹ omi tó ṣe pé tó bá kájọ yẹn lára yọ bàrà jẹ kámẹ́tẹ̀ wá fi tó wá dà fún ọ fún omi tí wọ́n máa mú wọ́n gbọ́ sàá kọ́ bí a ṣe ń mú gbóná bẹ́ẹ̀ ni wọ́n máa mú ètútú àwọn oníwọ̀jẹ̀ ìdọ̀tí ara àwọn kékeré òun mú ara wọn nítawọn ọmọ náà tí wọ́n máa mú nínú náà lẹ́yìn tó ṣe pé kò ṣe é kò ṣe é bojú wò èèyàn gbọ́dọ̀ gbóòórùn rẹ̀ òun rẹ̀ ti burú jù ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọn ní tí wọ́n lè ṣe wọ́n dàgbẹ́ ni wọ́n sì mọ̀ ọ́n ọlọ́run ní ààbò wọn sí o ààyàn wọn jẹ́ o jàzá àwọn ìfàákọ́ ẹ̀sán tá a ṣe ń ká àwọn yìí ó ṣe wẹ́kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ táwọn náà dá nígbà tó bẹ̀rẹ̀ yìí lára ẹ̀ṣẹ̀ wọn ni pé ìdáhùn kánú láyà ló lè ṣàtàlá wọn fọkàn sí wọn àrètí pé ọjọ́ kankan mẹ ti ń jẹ ọjọ́ ìṣirò wọn ò nígbàgbọ́ pé ọjọ́ kankan mẹ ti ń jọjọ àlùkìyàmù ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ mi tó ni pé wàkàtà bòbí àyà ti nà kì dáadáa ọ̀rọ̀ náà wà nínú àlùkò láyà lápàlẹ́ wọn ní ọ́ ni èyí sọ̀rọ̀ ọlọ́run ẹnìkan ní ní tètè ẹ̀ báyìí bí ẹnìkan ní kọ́ fún wọn sì mọ̀ pé ẹni tí ò lè kọ tí ò lè ka ìlànà mi jẹ́. wàkàtí àbúbi àyè àbínà kẹ̀dá àlà wọ́n pe àwọn ọ̀rọ̀ náà wọ́n pè nírọ́ ní ti fi pè nírọ́ wọ́n lè ṣe àtẹ̀lẹ́ òkè dáadáa. ẹ̀ṣẹ̀ mi tún bẹ tọ́pọ̀ tí a dá gbogbo ẹ̀ pátá gbogbo tí a dá léṣẹ̀ àpẹ náà ńlá ti bá wọn síjọ ńlá ti bá wọn kó jọ ńlá ti bá wọn kọ́ ọ́lẹ̀ sínú tírà kan èyí tó ṣe pé ọ̀rọ̀ inú rẹ̀ kò lè dé bẹ́ẹ̀ ni kò sì lè dé tírà ọ̀hún oníláfi gbà fún un àdókò ẹ máa kọ́ yàánú ná ẹ máa kọ̀ wọ́n ọ̀lànà sí ìdàkùn àmì lẹ́yìn kún ní nǹkan kan ìlà dáadáa àfihàn ìyá akayé ń bí ní ìbá jẹ níjà mọ́ tọ́jú ń jẹ mi ìgbà tí ọ̀bẹ èlò mi yóò ti máa lára bẹ́ẹ̀ ni mo ń dọ́gọ́rùn dọ́là ìtọ́wádé. ìmúyà àtọ̀hún tànà tànà yóò lè ju tìjẹta tó yóò lè ju tànà lọ tọ̀lá òkú gbóná ju tòun lọ ìyẹn náà ìyẹn jẹ́ tẹ̀síìrò àwọn áyà lẹ́rù pé. اجاوا من تفسير القران العظيم كون سبب ابن تفسير كون سمعت نبي قال لهم ثلاثة فقيل إن جهنم كانت مرصادا للطاغين مآبا لا بسين فيها طابا ابن كثير قل القرآن الكريم وان جهنم كانت مرصادا أي مرصدا mọ̀hándáta ọjọ́ ìlú ti gbé tá a ti parí sílẹ̀ tá a ti ṣe lọ́dọ̀ ọ̀lẹ̀ tá a ti fi àmà ẹ̀lẹ́ fáwọn tọ̀ọ̀dún. àwọn tọ̀ọ̀dún àlùfọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ẹ̀dá àlùmọ̀kọ̀dé fún ìlànà sódì. àwọn tí ń yapa àwọn òjíṣẹ́ bọ́ọ̀ ní sábà ní ẹsẹ̀ lẹ́yìn ìdàkejì sábà ní wọ́n ṣe òyìnbó ṣe. yáà nẹ́mẹ̀ yọ̀ọ̀mẹ̀jẹ̀mẹ̀ àádá ayi أي مرجعا ibùsọ̀rí tí yóò jẹ́ fáwọn ẹlẹ́sẹ̀ fáwọn wa wọn fi rọ ibùgbé omi yóò jẹ́ fún wọn lọ́jọ́ ìgbà. bàbá wa alhassan alhafari àti bàbá wa kọ̀tàdà wọ́n ní tùmọ̀rọ̀ náà tó sọ pé ìdàgbà àná káàdì tó lè tọ́ da wọ́n ní tùmọ̀rọ̀ ní pé yáà mi. إنه لا يدخل أحد الجنة حتى يفتاد الناس wọ́n lẹ́nìkan kò ní wọ àlùjànnà tí ó fi kọ́kọ́ gba ibi iná kọjá ná fàyínkáàní máa ń jà wá dún tọ́ba níṣẹ́ rí ẹ̀sìn rí ìwà rí tó fi lè rí kọjá yọ kọjá wà ńlá bí ọ̀gá wá níṣẹ́ rí tí ọ̀rẹ́ sì tán dáa tí wàá rẹ̀ náà ò tún dáa ọ̀rẹ́ tó lè dáa inú náà ibẹ̀ náà wọ́n dè náà wọ́n ò jẹ́ ọgbọ́n bẹ́ẹ̀. bàbá wa kò sí àyàn àfáwọ́rí kọ́nà kọ́ba nìkan wọ́n ní ajá àyànnà àléyà tàlà àbùkọ̀ ní àtẹ́rọ̀ àwọn afárá mẹ́ta kan ọmọ ẹ̀ nílẹ̀. ọ̀rọ̀ náà tó sọ pé láàbìtì náà àkọ́ bá wọ́n máa gbé inú náà wọ́n máa gbé nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún òní wọ́n wà níbẹ̀ ọdún gbọ́ọ́rọ́ tí ò ní wọn kà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn afáàfọ̀ lórí àbálẹ̀ bàbá ní kẹfì ẹ̀ bàbá ní làbí sí nàfi ẹ̀ ayé náà kìí nàfi ẹ̀ àkọ́ọ́bá ọ̀pọ̀lọpọ̀ àkọ́ òní wọ́n lò nínú náà kí wọ́n lè ti ń jẹ́ àkọ́ bàbá ní àkọ́ jámù ò jẹ́ fún hákìbò wọ́n yẹ kó dà dàgbà náà. sábàbí nípa ṣáàkìbò àkókò kan lọ́jẹ́ nínú ìgbà wàkọ̀dẹ̀ ọ̀pọ̀lẹ̀ tó àwọn afọ́ọ̀dù tẹ̀sí rẹ̀ wọ́n ti ṣe ìyapa ẹnu sí ìrìnsọ̀dáàrí nípa pé ọjọ́ mélòó oṣù mélòó ọ̀sẹ̀ mélòó ohun tó ṣe léèrè ṣáàkìbò ẹ̀yọ̀ rẹ̀ lára àwọn ọ̀rọ̀ tó ń gbà wá èké látọ̀dọ̀ Imam Ali kọ́nà kó bá nìkẹ́ bàbá. wọ́n bí léèrè wípé máa dájú lónà lè àkóbá fi kitabillah nínú sílátù nígbà tọ́nà sọ pé láàbẹ̀ sí ní fi àkọ́ọ́bà kí ni tí àkọ́ọ́bà ọwọ́ ni nàìjíríà tọ̀nà ní nàìjíríà ó ní ọgọ́rùn-ún ọdún ìdàwárí sí ó lù sánà tó ní èèpù náà ṣàlàṣàrọ̀ ọdún kọ̀ọ̀kan ní ọgọ́rùn-ún ọdún oṣù méjìlá méjìlá èyí ń bẹ́ẹ̀ olùṣàlù ìfàlàtò lè yọ ọ̀nà ìkọ̀ọ̀kan náà mú oṣù ọgbọ̀n ọjọ́ òní bẹ́ẹ̀ ọjọ́ kan wá ń kọ́ ìyá òun alùpùpù ẹgbẹ̀rún ọdún ló ṣe léèlé ọjọ́ wọ́rọ̀ kan níbẹ̀. wọ́n tún sọ̀rọ̀ míì wọ́n tún sọ̀rọ̀ míì ṣùgbọ́n ọ̀rọ̀ wa ní òkè pé ibi táwọn forí ẹ̀sìn sí ni wípé wọ́n máa bẹ́ńbẹ̀ lórí gbére kejì tí wọ́n yá wọ́n kó bẹ́ẹ̀ wọ́n. àdínà wọn fà sí ẹsẹ̀ pé làbẹ̀sí náà fi àkọ́bà wọn ní àyà mà tí wọ́n kà ní àyà míì ti wá tó ti gbé ìdájọ́ tó ti gbé mi tó ti pa ìdájọ́ tó ti bá rẹ̀. wọ́n ní àlọ́ ọlọ́run tó padà wá lẹ́yìn pé tàdókòó gbogbo ìfẹ́ǹdẹ pátápátá níyàwó ìtọ́wò lásán ni ẹ máa tọrọ àyà nílẹ̀ yín kún ní nǹkan kan ènìyàn dáadáa ayọ̀ ìyá. sọ̀bájú kẹsẹ̀ ọ̀ àwọn sọ pé àyà pé yálà ìdájọ́ rẹ̀ parẹ́ ni àbí ọ̀parẹ́ ọ̀pọ̀lọpọ̀ àyà náà lọ́wọ́ àrùn onífẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé ẹ̀ ń bá ti jẹ́ kékeré káyípa ìgbọ́lọ́hùn gbọ́ àbí ìmọ̀rọ̀dúnmọ́lọ́hùn ìlòmùtẹ̀ ìwọlé òní gbọ́ ń bẹ́ o yóò máa bẹ́ẹ̀ lẹ́yìn lórí fọ́nà fọ́nà wà fọ́nṣíwájú ọ̀nà yẹn. láyé dòkó na fi hà báwọn ẹ̀wọ́ la sọ̀rọ̀ ọba bàbá yìí tẹ̀ sí nǹkan pé láyé dìdú na fi já ànámà báwọn ẹ̀wọ́ la sọ̀rọ̀ ọba ìtútù ọkàn fún òjì ẹ̀rọ nínú náà. ọ̀la ṣàràbà ń bọ́ yìí bá bákan náà omi tó dára tó ṣe é mu tó lè wà nípò oúnjẹ ń wò ní rí nínú náà. wàkọ́ yóò dá àlà lálẹ́ tó kún ní àbá ọ̀la ṣàràbà ń ilà nínú ọ̀la àbọ̀ ọlọ́run á ṣàyàfi níbi ìṣẹ̀yàfi náà òun gbá borí ju kí wọ́n rí nǹkan lọ ọlọ́run ilà àmì náà. Hamima bí àfọwọ́ àbúlé aliya bí wọ́n ṣe sọ wọ́n ní lóbi tó ṣe wípé ìǹtàrà yẹn pé ó ti dógbò òyìnbó níbi gbígbóná wọlbọsá ohun tí ń jẹbẹ mẹ́ta náà nínú sọ̀rọ̀ ibi àlùkò ètùtù tí wọ́n bá kó jọ ètùtù tó tara jọ lára ọmọ náà náà ètò mọ ní o. وكذا قال الرجل ابن أنس ليلى قال ابن أنس ليلى وأما الحميم أما تقول ẹ̀rí àmínú ọwọ́ ní ṣáàrù ìlòmí tó gbóná tó ṣe pé kọ̀díńtà á ṣàrùrù ìgbóná rẹ̀ ó ti gbóná parí ó ti gbóná lẹ́kùn lẹ́yìn náà wọ́gàtà ètùtù ni o àtòmí gbóná àti ètùtù èkénékèjì láyé sàtọ́nà kò sẹ́ni tó le lágbára kọsọ̀pọ̀ òun ó mú wọ̀lájú wà dé ọ̀rọ̀ kò sẹ́ni tó le sọ̀pọ̀ òun ó gbìn sí mú kó gbé sẹ́nu lẹ́nu yóò tẹ̀ wá mú látàrí kéwì látàrí nàtúwì rẹ̀ òun burúkú òun ń jáde níbi ìtọ́jú ètùtù èyí tó gbóná tó bá ká bí òun lára yóò bá òun lára jẹ àti bí ásíìdì ní òṣèré lára tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́run fi òun gbẹ yóò bẹ òun gbẹ sáwọn ọmọ náà gbogbo ní ní abá ti rí òun náà ní wọn mọ bí ẹni tó já tó lò ní tó ní gbé lọ gbogbo tó lè gbàálẹ̀ àti tí ò lè gbàálẹ̀ náà ni ọmọ ìṣòro bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kọ́nà kọ́nà wàá kọ́mọ̀ ṣe wá lọ́mọ lẹ́wọ̀. bàbá tó tẹ̀sí ẹ̀ àwọn náà wá ṣe lágbà pé àjárùn ìgbọ́hùn ìdálẹ́kà lẹ́mọ́ nìyí wá kàgbé wọn ní kọ́lọ̀ ọjọ́ kọ́là wá ó kọ́mọ̀ ṣe wọ́ wọ́ náà ó wò kẹ́rẹ́ ó wà nù rẹ̀ máa lá ó kọ́mọ̀ ṣe wá ní ọmọ náà. jàzá àwọn ìfà ọ̀ yẹn ni pé ẹ̀sán tọ́lọ̀ ń san yìí ẹ̀sán tó ṣe wẹ́kú ni ẹ̀san tó wà níbàámu sí iṣẹ́ ẹbí èyí táwọn ní ìgbéga ló ṣe àbájáde ìgbésẹ̀ sọ pé àádọ́lẹ́ni sọ̀rọ̀ ìbẹ́yìn mìíràn àkóbá ìwà àfikún àmàlàmù fàájìdá ẹni pé inú náà ti ń ti bára wọn àtijọ́ oríṣiríṣi ètò ìfojú winá nínú náà ó ṣe wẹ́kù pẹ̀lú iṣẹ́ iṣẹ́ ìṣẹ́ ní òkú dáa. nígbà tí ń bẹ láyé. bàbá wa mọ̀já ìjà ti kọ̀ dáadáa àtàwọn mìíràn wọn àfa àwọn náà ní kò ṣe nínú tó máa kọ́ ọ̀dà tààtà. ìnáwó káàlù láyọ̀ ìjọ náà ìzáàbá yẹn ni pé lámìyà kó ní yẹn átákì dúnà ánì sámà dáárọ̀n ìjà dúnà wọ̀n ṣáàtà dúnà dúnà. lára àwọn ẹ̀jẹ̀ tí wọ́n dà ní pé nígbàgbọ́ nípa ọjọ́ ògbẹ́ni àkíyàmù wọn àládìí ọkàn pé ọjọ́ kan ń bẹ o ilé kan ń bẹ o lẹ́yìn tó ṣe pé wọ́n àwọn lẹ́sàn nínú rẹ̀ tàbọ̀jọ́ àlùfẹ́ àwọn kan tí wọ́n ṣe ṣèrò fẹ́ wọn nígbà wọn tẹ́lẹ̀ wàkàtà bó ni àríyá ti nà tó dáadáa yẹn pé wọ́n máa ń pe àwọn ẹ̀rọ yìí ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń pè èyí ń tọ́ka ti pé ọlọ́run ó nìkan lọ́ba tó yẹ ká máa jọ́sìn sí láì sí méjì. wọ́kùnrin ṣe ń àpò ìnáwó ìtaaba yẹn ní kíkọ́ dé àlè na àmọ́ àlàkà láàdì ó lè yẹn gbogbo ṣẹ́tẹ̀dá ó ṣe pátápátá kó tó ṣe é ìmọ̀ ọlọ́run ó ti rọ kíká rẹ̀ ọlọ́run gbogbo sẹ́yìn ṣe pátápátá ìyẹn ń bá yín kọ́ ọ́ lẹ́wọ̀ wákàtà náà lẹ́yìn àwọn mọ̀lẹ́kà ń kọ́ wọ́tà ní ìdílé àdáadáa níkà à ń bọ̀ wá sanyín lẹ́sàn lórí iṣẹ́ ètò ìgbéga yìí ṣe oríṣi méjì lẹ̀dá oríṣi méjì níṣẹ́ iná xayọ́rọ́ ń fà xayọ́rọ́ ẹlòmíì ògbélé ayé yóò ṣe rere yóò ṣe dáadáa ẹ̀sán rí ló máa ń jẹ́ tóbi tọ̀ wàá ń ṣàrọ̀ ń fà ṣàrọ̀ ẹ̀ má gbélé ayé tọ̀ tàbí àjẹpẹ ẹsẹ aburú lọ́nà ọmọ ọsàn nípa òun àwọn Yorùbá ní a kì í ní àlàkẹsà kó wu ẹ̀fọ́ àwọn bárúbá sọ pé máa tázíráhùn tà sólù ìtọ ọba ní iná ló kú ó. wàkọ́lù tààlà fàdókò fàdánù sí ìdàkùn ilá àdáta yẹnìkan yìí kọ́ lóde ààrẹ náà paríparí ẹ̀ wọ́n jà káwọn mọ̀nà kó mi orin kó mi ìkí ọlọ́run kó mi pààyàn ọlọ́run kó lè jẹ wọn bá. wọ́n sọ fún wọn pé lóòkó ẹ máa sọ wò lóòkó máa ń sọ sí ìyá ètò ìfojú mi náà rẹ ẹ máa bá mi rẹ. fàlànà sí ìdàkùn ilá àdáadá méjèèjì irú ìyá ń jẹun ìran rẹ̀ àti ìran ìyá ilé ẹ̀mọ́ gbàgbàdé nínú iná ní sẹ́ẹ̀lì ní àṣewájú wọ́n ní ìrànlọ́rùn àjà bẹ́ẹ̀ sì máa gba àpàdé mu. bàbá kọ̀tádà wọ́n pa ọ̀rọ̀ kan lọ́wọ́ àbó àyò àtàlẹ́ wọ́n ní fàgbókó balánà zídà fún wọ́n ní fàwọ́wà mọ̀ zídà ń lọ àbábì àbàdà yẹn ni pé wọ́n máa wà nínú àlẹ́ fún ìyá títí láti a ti rí àdéhìsì kan bó lè rí àdéhìsì ọ̀kan tẹ̀mílẹ̀ tó àdéhìsì ń sọ pé kò sí gbólóhùn ìdẹ́rùbà èyí tó lágbára bí ọ̀rọ̀ náà tó sọ ní pé pàgbórúkú àyè gbogbo ìtẹ́ ìjẹun ìtọ́wò mi ojoojúmọ́ àti àsìkò a máa yín kán níyàrá. قال وهلك القوم بما عصيهم الله عز وجل àwọn èèyàn yìí wọ́n ti pa látàrí yíyapa àti ọlọ́run náà ní ọba àṣeyọrọ ẹ̀yin tó náà wọ́n bá tìjọ láti tó ti ṣe àlàyé fún wa nípa àwọn ọmọ náà àti ibi tí ó jẹ ìṣẹ̀lẹ̀ ti wọn tó bá jẹ́ òun ní àkíyàmù ó wá fẹ́ ṣe àlàyé fún wa nípa egbò kejì ìyẹn àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run báwo lọ́rọ̀ wọn ṣe rí níwájú ọlọ́run lọ́lọ́run ti àtẹ̀lé أعوذ بالله من الشيطان الرجيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لهوا ولا كذابا لا يسمعون فيها لهوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا صلاة كثيرة فلا قبال الجو هذا خطر السيلين أجاكم آية لرسلي إن المستقيم مفعلا ọlọ́run ní dájúdájú ìrìnjẹ tó tóbi yóò máa bẹ fún àwọn olùdarí ọlọ́run. tábà tó nípa bá fáwọ́lù yẹn ni pé náírà mọ̀lúwò ìdí ìbá ń wá kọ́wéyìn tó wọlé ámù nílẹ̀ nàkófì. gbogbo tí ń pààyàn láyé àpáta kẹ́mi ìyàn balẹ̀ lórí ẹ̀ ló ti jẹ́ fáwọn ìrìnkè ń yẹlẹ lọ́sẹ̀ kí ni mo fà á eré ń jẹ́ tó tóbi yóò mọ̀ ní abẹ́ àwọn olùpààyàn ọlọ́run. àdáyíkọ̀ wà wọ́n máa bẹ nínú àwọn ọgbà àwọn ọkọ èyí tó ti tó kún fún àwọn èso ọ̀pọ̀tọ̀ èso wàkàwáìbà ọba àwọn obìnrin tí a jẹ́ ọlọ́mọge tó ṣe pé ọyàn wọn yóò bá lè kabẹ̀ mi tí ò ní fi wọ̀jọ̀ bí omi tó ti bí máa rí kàwáìbà àtàwọ́ba àwọn ọlọ́mọge tó ṣe pé ọjọ́ orí wọn éèjì wọn bákan náà ló ṣe rí wàkàtàǹdì ha kọ́. ife èyí tó kún fún ọtí àwọn òkú máa fi ṣèbàjẹ́ ní ọ̀gá ìjọba ìjọba fún àwọn nàfi ẹ bá ọgbà náà ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ tí ó ṣàǹfààní wọn ní gbọ́ ní dáadáa ọ̀rọ̀ ọ̀rọ̀ kò sínú dáadáa. ọ̀rọ̀ téyìn wọ́n sọ téyìn wọ́n fi gba ìṣẹ̀ kò sí nínú àlùjánnà jazā'an min rabbika àtọ́ àmìṣẹ́sáàbà. àwọn táwọn àlùjánnà tí wọ́n máa fi ṣe ìfàjẹ́ ẹ̀sán lélẹ́ ìjẹ́ fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọ̀gá wọn àtọ́ àmìṣẹ́sáàbà ẹ̀sán kan ní ẹ̀bùn kan ní lẹ́yìn tó ṣe pé ọ̀pọ̀ tọ́lọ̀ tí ó ṣe fún wọn àbájú kẹsí ẹ̀kọ́ náà kó ba lè jẹ́ bàbá bàbá ní yẹ kóró náà ó sàn án la mọ́ bìrọ̀ ní ànìsùn àdáyé ọlọ́run bọ́ ba lè jẹ́ la òun fún wa nírò nínú àwọn àyàtà ti ṣe gbéyàwó rẹ nípa ànìsùn àdáyé àwọn tí wọ́n jẹ́ olórí rẹ̀ ẹ̀dá wàmẹ́ ọ̀hún wàmẹ́ àbdàlà ọ̀hún àdìsọ́nà ọba tó ti pè ya máa tó ti pèsè lẹ́dẹ̀ máa mọ̀nà kàrà mẹ́tì lápùlé wànàáyìnì àti ìdẹ̀ra àlùmọ̀kẹ́yìnì ìdẹ̀ra tó ti gbé ya ni tí máa dúró ti ní pẹ́pẹ́pẹ́ lọ́lọ́mọdé á pé ẹ̀mínà ni mo fẹ́ pé iná àbáza. àmàwà abúlé mi àbá ọlọ́mọkọ́ bá mi kẹ́wọ́n àtàkùn àwọn ọ̀dà dáa wọ́n ní fàáfù fànàjáwó mínú náírà àwọn lẹ́yìn máa ti jẹrẹ látàrí pé wọ́n là kó níbi ìyá náà. báyìí bàbá yìí ń tẹ̀sí rẹ̀ wọ́n lọ́rọ̀ àpá àwọn àmì àbá wọn ni ló dára jùlọ. àdáyébò ó ní bàtà sí àwọn ọgbà àwọn oko èyí tó kún fún igi dàbídùn àtàwọn igi míì wà á náà bá. bákan náà iṣu ọ̀pọ̀tọ́ igi rẹ̀ bẹ́ẹ̀bẹ́ ìyẹn iṣu iná méjèèjì ọlọ́run dá akọ méjèèjì láàrin àwọn igi eléṣu mìíràn èyí tó kún ní ọgbà àdìjáde onídẹ̀ra látàrí pé méjèèjì ńlọ́gbàjúmọ̀ jù ìkíní lọ́dọ̀ àwọn lágbàwá ẹ̀ẹ́kejì àtàwọn obìnrin olóyin ẹlẹ́yinjú ẹgẹ́ kàwáìlà lẹ́yìn tó ṣe pé ọ̀yàn wọn nàwáìdù ni ọ̀yàn wọn ọ̀nà lónìí kọ̀nà gẹ̀rẹ̀ yàánú ánìyàtàbíyàwó na ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀yàn wọn nàwáìdù láwùjọ tàdàlẹ́ náà kìí sẹ́yìn tó ṣe pé ó ti wọ́ ó ti ṣe jọ wọ́rọ́ ẹlọ́pàá lé ànàrún ní àbùká torí pé ọmọge òní wọn ọmọge náà ni wọn sì máa bẹ títí láti. àárọ̀ yẹn ni pé àárọ̀ àtọ̀rọ̀ ọba yẹn ni pé tètè ní wàá ìdí ọjọ́ orí wọn bákan náà ló ṣe rí. bàbá tí nàìjíríà sì wá sọ pé lọ́kọ̀tàkọ́ dàmbàyà ló fi sọ̀rọ̀ dàmbàyà fi hàn àwọn ti ṣe àlàyé rẹ̀ pọ̀. nígbà táwọn قال ابن أبي حاتم حدثنا عبد الله ابن أحمد ساق سند إلى أبي أمامة قال سمعته يحدث عن النبي صلى الله عليه وسلم أنه قال إن قصر أهل الجنة قلوا بسماء صلى الله عليه وسلم إن قمص أهل الجنة ẹ̀wù táwọn ọmọ àlùjànnà tí wọ́n máa wọ̀ làtàbílò mẹ́rìndì máa nílà yóò máa hàn yóò máa yọ tó ń tìyọ ní ọlọ́run. wàyí na sàhà àbáta làtàmọ́rò bíi bí ẹ̀ṣújò báyìí yóò máa gba ọ̀dọ́ wọn kọjá fàtìyàdé yóò máa wá pè wọ́n yóò máa lọ wọn pé yá àlùjànnà ẹ̀yin ọmọ àlùjànnà máa ń dà àtòrè dóná àwọn òǹkẹ́rọ̀ ọ̀hún èsì yóò náà sọ fún ọ pé irú òjì wo lẹ fẹ́ kí n rùn fún yín hátà iná làtọ̀mù tí ò ń àgbàwá àgbàrọ̀ débi pé yóò máa rọ òjò àwọn obìnrin ẹlẹ́ni jẹ́ ẹgẹ́ tó ti pé ọjọ́ orí mu orí bàtà náà. وقوله تعالى وكأسا دهاقا عين مملوءة àwọn ife ليس بي اوكو كيكا فوتي متتابعه سمو في نفس الجيران يوم بسمو يوم بسمو وقال عكرمة فوائد من صفي وكاسا بحاقا انت ما رأيك كاسا صافيا اموي في ايه تسبي اوتي موري امك ما مكدا فقال مجاهد قتل الحسن ونبي حاقا الملئة النبي يقول كاكاني ما خسر مني روى سعيد بن جبير من المتتابع في أمور نفس الجنة قال لا يسمع النبي له وهو لا كتابا رواية كثيرة سين بابر النبي وما في آية آية هو في آية لي ويسمى آية لا يسمع النبي لا لهم فيها ولا تعلمون nígbà bá jẹ́ mi nílẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ ẹ̀mí gbọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kéèyàn ó fi gbẹ̀sẹ̀ ẹ̀mí gbọ́n bẹ̀rẹ̀ àti tùmọ̀ ní pé lẹ́tàbí àkàlà mi láàbí ọ̀rọ̀ tí ò wúlò ẹ̀mí gbọ́ iná lẹ́yìn òun jẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ṣe pé àárín àyànfà ìdá ọ̀rọ̀ tó ṣe pé kò ṣe àǹfààní fẹ́ǹtọ́ tọ́ kò ṣe àǹfààní ọ̀rọ̀ téèyàn ó sọ̀tún yóò fi lẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí bọ̀ bàlẹ́yà dáhùn sàdáhùn bí kò ṣe pé iná àlùjẹ́ ń lọ ilé rẹ̀ ilé àlàáfíà ni ilé ọ̀gá ni ọkùnrin ti rà gbogbo tí nínú àlùjẹ́ ń náà sáàlì mọ̀mìnà náà kọ́ sí ìtọ́lá kóòlì àdínkù. wàkọ́lù tààlà jẹ̀dá àmì rọ́bìkà àbọ̀ àmì tààlà ẹ̀sán ilé ìjẹ́ o náà bàárẹ̀ ẹ̀sán sí ọ̀pọ̀ bàbá ìlú kẹsẹ̀ sọ pé àádọ́lẹ́dì dàkàrọ̀ náà àwọn tọ́lọ̀ ti mú wá níwọ̀n ti fún wa láwọn ẹ̀sán èyí tí ó san àwọn ọmọ àdìjánlẹ̀ oníbẹ̀rẹ̀ àtọ́ òní o ẹ̀bùn lọ́jẹ́ o látọ̀dọ̀ ọlọ́run o dáadáa ní rí gbà o àánú ní rí o látọ̀dọ̀ ọlọ́run. wọ́n wá ní àtọ́ wá ní ìsáábà wọ́n ló tún wá rẹ̀ wípé ẹ̀sán kan ní káàfìyà tó pé pérépéré sáàlì ní ẹ̀kọ́ tó fi pé èèyàn là kẹ̀sì rọ ẹ̀kọ́ tó ṣe pé ọkọ̀ rẹpẹtẹ ni torípa àwọn lábàá máa sọ pé àtọ́ ní fàhásílẹ̀ ó fún mi ètò ti fún mi ó tó mi láàyè náà wọ́n sọ pé hasbiyallah ìyẹn kọ́ lọ́wọ́ kan ó tó fún èmi ọlọ́run wá fẹ́ ròyìn ara rẹ̀ lẹ́yìn tó sọ pé ẹ̀sán yìí o. lábẹ́lẹ́ ọlọ́run ọba ẹni káwá ni أعوذ بالله من الشيطان الرجيم رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا katika kwako tulia tena ọ̀gbẹ́ta máa wá sí wọn náà ọlọ́run ọlọ́run bá tí ó sọ wọn lẹ́sìn lọ́gbẹ́ta máa wá sí ni ọba tó dá sánmà méjèèjì ọ̀gbẹ́ àti ilẹ̀ náà tó dá méjèèjì wà máa báyìí náà wò náà àti ti ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ọba tó dá wọn àwọn náà ọlọ́run ọba yìí ọba tí ó kẹ́ gbogbo ẹ̀dá pátápátá ọba tí ìkẹ́ rẹ̀ tó gbáàyè ẹ̀kọ́ lọ́wọ́ bá ṣe mu. lọ́jọ́ náà láyé ń lè kó ní nínú ìtọ́ ọba ẹnìkan ò ní lágbára láti sọ̀rọ̀ iwájú ọlọ́run. ìyàwó náà yà kó lọ́rọ̀ ọ̀ṣọ́ àlọ́jọ́ náà lọ́jọ́ tó ṣe pé àrùn ọ̀ṣọ́ mọ́lákù jìjọ́rẹ́ ìlú orí ọ̀rọ̀ bíi mẹ́fà làwọn àfọ́ àwọn nípa àrùn ọ̀ṣọ́ ṣùgbọ́n èyí tó súnmọ́ jù ní pé àròyọ̀ mọ́lákà jùlọ mi lọ́jọ́ tí ó dìde nìkó wọ́n mọ̀lá ìkà jù àtàwọn mọ̀lá ìkà yòókù náà ẹ̀ fa wọn ó tò lọ́wọ́ ọ̀wọ́ níwájú ọlọ́run ọba dẹ́dàá láàyè kàkàndà ẹnìkan ò ní lè sọ̀rọ̀ lọ́jọ́ tá a wí ìlànà àbẹ̀láwọ̀ náà afẹ́yìntọ́tọ̀ ọba àràhàn tó bá yọ̀ǹda fún nìkan lóko bí ọba tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìdodo ọ̀rọ̀ tó bá mi tó ṣe wẹ́kú òní yóò sọ. dáadé kàmí yà òun rẹ̀ á ọ̀ tá à sọ nípa rẹ̀ yìí à ọjọ́ òdodo ni ọjọ́ tó yẹ ká gbàgbọ́ lódodo ni àmì ń ṣá à ẹ̀ ń bá wá fẹ́ ẹ̀ ń tọ́ bá wù nù yín ìtàkọ̀dà ìlàrọ̀ bìí màá bá kọ́wọ́ iṣẹ́ rẹ̀ èyí tí ó dé bá tí ó fẹ̀rí lọ bá lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ iṣẹ́ rẹ̀ kọ́yà tètè ṣe é lẹ̀ láyé ń bí o. iná àgbànákún àdáàbá ń pọ̀ ní bá ọlọ́run ní àníyé kìlọ̀ fún yín o a tún kìlọ̀ fún yín ìyá ọjọ́ ìyá tó ti súnmọ́ ọlọ́run ní à ń kìlọ̀ rẹ̀ fún yín. ìyàwó yàtọ̀ mọ́tò máa kọ́ dàrú ìyàdá lọ́yẹ́ tó ṣe pé ọjọ́ náà bá kò fún kẹfẹ́rí tí ọ̀pọ̀ ló ń gbọ́ nígbà ọba rí yúùyà tí ó jẹun yóò máa tàn náà nígbà tó ẹ̀yẹ̀wò yẹn tó ń bá lọ́mọ àpàdà òtì ẹ̀dá yẹn pé nígbà tí ọmọ ènìyàn tó bá rí àwọn iṣẹ́ ẹbú èyí tó ń ti tààrí síwájú pé áà iṣẹ́ tó ń ṣe yìí kò tó ń tẹ̀yìn lè fi wà lójà náà láéláé inú nánà wọn mà lọ wọ̀yà kó lò káfíìrù kìkìdí wọn máa pariwo pé yà á là ìtàní àwọn mà sí fún mi o òun tuntun rọ́ọ̀ba kí n tẹ̀kan jẹ́ yé ìdọ̀kọ́lọ́ má fi ń dẹ́da kankan kí n má wà sáyé rárá tàbí yà á là ìtàní òun tuntun rọ́ọ̀ba ọlọ́run o jẹ́mi náà ó di yè pẹ́ báwọn ẹranko dáàbà bí wọ́n ń di yè pẹ́ jẹ́mi náà ó di yè pẹ́ tó lọ́jà lùkìá náà ọ̀bọ̀n èyí tó níwò tọ́kì tí ò níwò láyé lára ṣé bá ti ń àwọn náà wọn ò ní ná wọn máa di kìdí náà wọn máa tàn máa ọlọ́wọ́ o ò débi náà ò di yèpẹ̀ lọ́jọ́ òtún ní ó fi jẹ́ pé mi dị ò ní ní kankan èyí wájú ìlú a ní àǹbọ̀mọ́tì yìí wọ̀nyẹ̀láàdì ọlọ́run bá fún wa ní o nípa títóbi rẹ̀ nípa bó ṣe gbọ̀ngbọ́n sí wà á ní ọ̀rọ̀ bó sàmì wá sí ìwé àbí ọmọ kẹ̀lẹ́ wọn. àti bọ́lọ́run bá ńlọ́ba ṣẹ̀dá ńlọ́lùdá sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì àti ní ti ń tẹ nínú rẹ̀. wọ́n máa bá iná wọn àti ní ti mẹ́ lálàfo sánmà àtìlẹ̀ ọba tó dá ọba tó di wọn òní àlọ́. wa rahman àti bó wọn lọ́wọ́ bá lára ọkọ̀ wọn lọ́wọ́ ní arahman alẹ́bí ọba tó ṣe pé sàmà láti rahman sòwò kó làṣẹ gbogbo nǹkan pátá ńlá àánú rẹ̀ ńlọ́gbà wọ́pọ̀ lóhùn tá a yà láyé mẹ́kọ́ nàmi náà sì tọ́ bá yẹn ni pé láyé pédérò àhàdùn ẹnì kankan ò ní lágbára láti pilẹ̀ sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ní pilẹ̀ yẹn kó ọ̀dà sọ̀rọ̀ ìlà èmi àti pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lẹ́nu kẹta fi lè sọ̀rọ̀ bàbá ìbùn kẹfẹ́ ń wá ní àyà yìí bí ọ̀rọ̀ ọlọ́run ọba nínú sùràtù nìbá kọ́ra yìí tó sọ pé mọ̀ndálẹ̀dẹ̀ yẹ sọ̀rọ̀ ìgbà ká lẹ́yìn ọ̀run tó lè gbójú gbóyà tí ó sọ pé òun fẹ́ ṣe pẹ́ nìkan wájú ọlọ́run ìlà èmi àti pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wàkàkọ́ lè dàn àyà yìí ó tún dàbí ọ̀rọ̀ ọlọ́run láàyè ní tó sọ pé yàwó máa yá àti láàtúkà lèbu náà sùn ilá àbí ìdílé yìí á ọjọ́ àgùnkì àmọ́ ọjọ́ tó ti pé kọjọ́ náà dá kó ẹ̀mí kan ò ní lè sọ̀rọ̀ fẹ́fẹ́ àti pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run. wàkọ́lù tààlà yàwó máa yà fún rúùtù wàlùmọ̀lá ìkàtún sọ́fà láyà kàkàndàmọ́ ọjọ́ tó ti pé àrùn àtàwọn